mo mọ̀ wípé ẹ ti gbádùn ohun tí a fi hàn yín ní ráńpẹ́ láti Divine Creation School èyí tí ó wà ní Ọ̀tà ẹ rí wípé àwọn ọmọ yẹn wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn wọ́n béèrè ìbéèrè lọ́kàn òjọ̀kan tó ti lè máa rú wọn lójú a sì ti wá rí dájú wípé kò sí ọmọdé kankan níbì kan mọ́ ìdí nìyẹn tí àwa òbí àti olùkọ́ tí a ò gbọ́dọ̀ sowọ́ rọ̀ a ń láti rí dájú pé ní gbogbo ìgbà ni a máa máa bá wọn sọ̀rọ̀ torí wípé wọ́n ń lọ sínú ayé báyìí lẹ́yìn tí wọ́n bá ti fi ilé ẹ̀kọ́ girama sílẹ̀ wọ́n ń lọ nìyẹn ohun tí wọ́n bá sì bá pàdé ohun tí wọ́n bá jẹ tẹ́lẹ̀ ikùn ọ̀nà ohun tẹ́yẹ bá jẹ ló máa gbé fò ohun tóhun tí a bá ti fi kọ́ wọn òun náà ni wọ́n máa bá pàdé ní ìta lọ́hùn-ún tó kí la ní fún wa ní abala tàwárí lọ́sẹ̀ yìí ohun tí a ní fún wa ní ti abala àwárí tọ̀sẹ̀ yìí mo mọ̀ wípé a ò lè yànnàná ẹ̀tàn lórí ètò lọ́sẹ̀ yìí ṣùgbọ́n mo fi ń dá yín lójú wípé nígbà tó bá fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ à á ṣe àwárí ẹ̀ fún yín à á fi ètò ẹ̀rọ síbì kan òun náà ló dání lórí lọ́kọ-láya lórí sex education tí à ń sọ yìí náà ni a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú ní sáà tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ó ti fi ìyàwó wọn sílẹ̀ tó jẹ́ wípé wọ́n lọ ní ojú mìíràn níta kí ni àwọn ohun tí ó ń fà á nítorí pé kò sí ẹ̀kọ́ tí ó pegedé kò sí ẹ̀kọ́ tí ó yè kooro fún lọ́kọláya yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì ló sì wà tó jẹ́ wípé wọ́n ní ojú kòkòrò wọ́n ní ojú kòkòrò ṣùgbọ́n ẹ jẹ́ kí a kọ́wọ́ ọmọ gbogbo kìíní yìí kí a kí ọwọ́ ẹ̀ bọ aṣọ kó lè di ọjọ́ iwájú káwa gan lè jókòó pẹ̀lú ìyàwó wa pẹ̀lú àwọn ọmọ wa ẹnu wa á lè gbọ́rọ̀ á lè sọ̀rọ̀ láwùjọ á lè di ẹni tí yóò tún máa fún àwọn ènìyàn ní ìmọ̀ràn lórí sex education ṣùgbọ́n nígbà tó bá ti bà àwọn ọ̀dọ́bìnrin tó wà níta jẹ́ o ti bà àwọn ọmọ kéékèèké o ti bà wọ́n láyé jẹ́ ẹnu wo ló fẹ́ fi sọ̀rọ̀ fún àwọn ọmọ tirẹ̀ nítorí pé n tó bá ṣe fún ọmọ ọlọ́mọ níta ni wọ́n ń bọ̀ wáá ṣe lórí àwọn ọmọ tiẹ̀ náà mo sì gbà wípé lágbára ọlọ́run a ò ní ṣe ẹsẹ̀ gbé a ò ní ṣìṣe a ò ní ṣìsọ a ò ní ṣe ilẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín lọ ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú ọkọ ò gbọ́ taya mọ́ aya ò mọ́ nítorí pé kí ni ìbálòpọ̀ ó ti ṣọ̀wọ́n nínú ilé nígbà tó bá di pé ọkọ ń pe ìyàwó jẹ́ kí n súnmọ́ ẹ tíyàwó ń sọ fún pé rárá mi ò ráyè ó ti rẹ̀ mí hmm, ó rí i pé mo ti lọ́jà látàárọ̀ inú òrùn ni mo ti wà òun náà mo tún wà ní kíṣìn mo tún dáná ó rí i pé mo ń fọwọ́ kan lọ́ṣọ́ ni ó bẹ̀rẹ̀ sí ní ka oríṣiríṣiríṣi àwọn ẹ̀sùn sílẹ̀ ilé ara ẹ ló ń fi ọwọ́ ara ẹ tú díẹ̀díẹ̀ láì mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni a ní bá sọ̀rọ̀ lénìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó bẹ̀rẹ̀ sí ní ṣí ti ọkùnrin rí i dájú wípé nígbàkigbà tí ọkọ ẹ bá pè ẹ́ fi ara ẹ sílẹ̀ fún ẹ jọ ní ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ àjọṣepọ̀ lọ́kọláya tí ó dán nínú ilé eléyìí á jẹ́ kí ọkọ ẹ gan kí ó fa kó máa fà láàrin lọ́kọláya kò ní jẹ́ pọ́kọ́ á tún máa wò ta mọ́ tó bá sì jẹ́ wípé style kan ṣoṣo ló mọ̀ ọ̀làjú ti dé ọ̀pọ̀lọpọ̀ styles ni ó wà fún ọlọ́kọláya tó jẹ́ wípé ẹ lè jọ gbádùn ẹ̀ ibikíbi lẹ ti lè ṣe é ó lè jẹ́nu kitchen ó lè jẹ́nu balùwẹ̀ ibikíbi tó bá ti bá yín ni kẹ́ ẹ ti jọ ṣe ṣùgbọ́n ẹ rí dájú pé àwọn ọmọ yín wọn ò sí nítòsí torí púpọ̀ ọ̀lọ́pọ̀ àwọn ọmọ ló ń sọ fún wa wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí dàbàbá àwọn àtìyá àwọn wọn ń ṣe é lójú àwọn ẹ jẹ́ ká ṣọ́ra dáadáa ẹ má rò pé àwọn ọmọdé yìí kéré o wọn ò kéré o wọn mọ ohun tó ń lọ tó wọ́n ní a ò ní ṣe àwọn ọmọdé yìí lọ́nà láṣẹ ìdùmàrè ibikíbi tó bá wù tí ó kù díẹ̀ káàtó sí ẹ jẹ́ kí a bójútó ní wàrà ṣèṣà lọ́sẹ̀ yìí tó ẹ bá mi dágbére fún àwọn aráalé a ti fẹ́ máa lọ báyìí mo sì mọ̀ wípé nígbà míì tí n bá pè iṣẹ́ ẹ̀jẹ̀ mi báyìí. ní agbára Ọlọ́run. wọ́n láwọn àjẹ yín o <laughs> ẹ̀jẹ̀ bá mi dágbére fún àwọn ará ilé. ẹ ṣe ará ilé ẹ ṣe tẹ́tí tẹ́tí sí wa látàárọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Roselyn yetunde aya Ọlátádé láti ilé-ẹ̀kọ́ girama Divine Creation Schools tó kalẹ̀ sí ìlú Sàngó-Ọ̀tà ní Ogun State ẹ ṣé. so ẹ̀yin olólùfẹ́ mi mo ní ojú tẹ́ fi ń wò wá ò mà ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ń kọ́ kò ní di láṣẹ Ìdùmarè mo ní àwọn onírí jù báyìí lọ lọ́sẹ̀ yìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ìdùmarè a ó tún máa mú ẹ̀kúnrẹ́rẹ́ sex education a ó máa mú wá sójútáyé Fẹ́yìkẹ́mi ayọ̀yálékè lórúkọ tí mò ń jẹ́ Èjìwùmí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ fún ìpolówó ọjà yín ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o oh eight one three four four eight five nine three five tí ẹ bá sì fẹ́ bá wa dòwò pọ̀ lórí ẹ̀rọ Instagram ẹ wá mi ní Instagram àjọkẹ́ ọ̀yálékè tàbí fèyíkẹ́mi ọ̀yálékè lẹ́lẹ̀ bá mi pàdé lórí Facebook account mi ẹ pè wá ní gbogbo ìgbà a ṣetán láti jẹ yín láti dá yín lóhùn kò mà níjù báyìí lọ lọ́sẹ̀ yìí tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún máa pàdé ire o.